بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ nípa mẹ́wàá tó kẹ́yìn nínú Ramadan tí a ti jẹ́ kó yé wa pé ìyànjú òjíṣẹ́ ọlọ́run fún máa ń tẹ̀lé ọtún tẹ́lẹ̀ nírú àkókò yìí sallallahu alaihi wasallam nínú nǹkan tí a mójútó dáadáa àti mójútó tẹ́lẹ̀ o a tó a mójútó gan nírú àkókò yìí torí àmọ̀gbà tí oore òru táwọn wá nìjọ́ ọ̀rọ̀ bọ́ sí ó ìwọ̀n. Eh, twenty seven ni ṣùgbọ́n ti jẹ́ èyí tí ń bọ̀ á mójútó wọn rìn yẹn wá dáadáa á hmm. sọ fún àtúntò láwọn májèmọ rẹ eh, gbogbo orígun rẹ á sọ àwọn ọ̀rẹ́yìn rẹ á sọ ah, ẹ̀rí kọ́lọ́n kàṣẹ bẹ́ẹ̀ fi hápìdó alásọ̀làwá tí ọ̀sọ̀là àti lọ́wọ́sọ̀ ẹ̀sọ́ ìrun yín láti máa kí ẹ̀sọ́ kí ó ti wà nínú ṣẹ̀ríà àgàgà irun àárín gbogbo oorun àgàgà irun àárín tó a sọ ọ̀rìn yẹn wa tó a sọ àtún sásìkò ẹ̀rọ ọba adéla tó nínú ìṣọ̀lá àtàkà nìkan lọ́mọ ní ìta ọmọ ọkọ̀ òjà ọ̀rìn ní kákí ọ̀rìn ẹ̀dẹ̀ ní kákí sí àkókò rẹ̀ ọdún kẹta tó pàkíyèsí kíkọ́ jù àwọn àlùkárù wa àlùjọ já tọ́lọ́yìn bá ti tún ìjọba yọ gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ kò ní ṣe kankan ah, kò ní ṣe pẹ́ rárá èyí kó sì máa tán rẹ̀ yọ kàn máa sọ ọ́ báyìí lásán máa sọ ọ́ báyìí lásán kò ní wí ìgbẹ́ kan ó sì lè máa sọ ọ́ báyìí kó máa báyìí sọ̀rọ̀ kó máa báyìí sọ̀rọ̀ ní ti ara ẹ̀ jẹ́ ah, gbogbo àwọn kìnìún àti mójútó tẹ́lẹ̀ á pa mójútó gidi gan thirty three là máa ń ṣe pẹ̀lú sùhánù làfáà ètò ìhòòhò yìí lọ́nkà àbá ti kà ní ẹ̀ẹ́mẹ́jì eh, ọ̀sẹ̀ sí mẹ́ta kù àti sí tàbí kéré nìyẹn lásìkò ọwọ́ yẹn òun ló lọ ju kọ́ máa ka tẹ̀sùbá káàkiri lọ òun tẹ̀sùbá kì í sàwọn alámí eh, àwọn àwọn tí kì í ṣe mùsùlùmí wọn ní tẹ̀sùbá kì í sì ṣe mùsùlùmí nìkan nílò tẹ̀sùbá àwọn kátólíìkì náà ń lò àwọn náà ní rósù tí wọ́n ti wọ́n ń lò kì ṣe tiwa ohun tó ń sọ ọlọ́run ní ká máa kà mọ́ lọ́wọ́ ní àlànàmílò mọ̀sítẹ̀ǹtẹ̀kọ́tù mọ́síkúláàtì àwọn ọmọ níkàáwá yìí wọ́n lù wọ́n lẹ́nu gbọ́rọ̀ wọ́n bẹ̀ bí wọ́n léèrè tí wọ́n fi ṣe ohun tó bá fi kà á nì òun ní ọ̀jẹ̀rì rẹ̀ ń jọ̀gbìn dàlùkẹ́yàmà kò sí tẹ̀sùbà ń bẹ̀ ẹlòmíì ní àkóhun má fi gbàgbé tí ọba gbàgbé wọn kàrọ̀ ọ̀rọ̀ bùkàrẹ̀ sí ìyá ẹlẹ́dàá rẹ̀ ọ̀gbàgbé níbi two thousand and six tí mo lọ sí hajj mo bá rí ọmọ haúsá kan obìnrin ni àti ẹ̀sìn ìdàgbà náà ó bá dẹ̀ sa òkúta dání òkúta dání lórí táìsì mi báyìí ọ̀fẹ́ sì àwọn èèyàn léṣe mi torí ti ta fi ṣètò ààbò táìsì mi àìsí ìwọ bàtà sí fọwọ́ bàtà wọn máa ja wọn lẹ́sẹ̀ mi ibi tí ròpọ̀ dùn tó wá mọ́kúta dání mọ́kúta yìí bá já bọ́lẹ̀ tó bá tẹ̀yìn lẹ́sẹ̀ ẹ̀sìn yẹn máa bẹ́ náà so èdè sì ìjẹ̀yẹ́ yá ọ̀sá padà wẹ́n tí ọmọ bá ń tú ohun tí ìbá ń sọ fún un ọwọ́ ní olóhùn fi mọ́kùtà yẹn bá mi ni pé tóun bá mi gbàgbé tọ̀wáfù tóun ṣe tóun bá ti tọ̀wáfù ẹ̀yọ̀ kan òun jókòó kàkàn lẹ́wọ̀n ní bí báyìí tóun bá mi gbàgbé òun jùlẹ̀ gbogbo méjèèjì ó fi pé wọn á fẹ́ sàlàyé púpọ̀ ẹ̀ tí wọ́n bá gbàgbé ẹ̀rẹ́dàlẹ̀ rẹ̀ ó ti wà ń gbà táwọn afáfẹ́ rẹ̀ ti sọ nípa nẹ́fìlà tó jẹ́ mùtìyàtọ̀ ó kàn máa yẹn lọ. ọba máa rí ìta ọlọ́run rẹ̀ lọ àkókò yìí èèyàn máa ṣe èèyàn sọ súnmọ́ ọ̀rọ̀ tẹ̀síbíyẹ̀ fún mi ká máa ka ọmọ níta wa tàìtírì tó wá sí pàṣẹ ṣàdúrà lẹ́yìn rẹ̀ àwọn ẹ̀sìn tó lọ àtúbọ̀ yìí hundred subhanallah alhamdulilayi hundred kò sóró fún. àìpẹ́ nìkan gbéṣẹ́ fún wa pé kápá ọwọ́ lòun fi fún wa lówó àákà nítorí pé ọ̀rọ̀ owó yẹn òun ni kò kó wà pọ̀ ọbẹ̀ ti jọ́rọ̀ owó ọba mi máa kawọ́ lẹ́yìn ọkọ̀ kan máa gbọ́ báyìí ó lò wọ́n ọkà ọba ti jówó sọ̀rọ̀ náà lọ́pẹ́ lọ́wọ́ kó sì fà á nà ìṣèjáàbù lára ìná ẹ̀hà wọ́n bá ti ń ládàtà gbà yẹn fún wa ni kó má kárí kó jówó lọ ànírẹ́ nìkan tí ó sọ nǹkan kan ju sọ́nà àná لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا بأس برولي جوجا هكذا àwọn ọ̀nà wa fi lù wá ìlú àkókò yìí bí ẹ̀rọ adé jáfara tẹ́lẹ̀ yẹn gbọ́dọ̀ sí pàtàkì ìrìn wákàtí méjìlá àwọn oníkájọ́ bá pé dáadáa lẹ́yìn ọ̀ràn yẹn ìtura náà àpẹẹrẹ pé téèyàn bá lè kí méjìlá yẹn lẹ́yìn ọ̀ràn yẹn odidi ilé wọn kọ̀ fún yàrá náà méjì ṣáájú àṣùkà nìkan tó rákà àtàlùfẹ́jọ táwọn ẹ̀sọ́ bá sọ lọ́dọ̀ fẹ́rù mi nà dúníà wọn mọ̀ fi hà ó lórí jayé àti nǹkan wà mẹ́rin mẹ́rin ṣáájú àyílá méjì lẹ́yìn àyílá ẹ̀rí kó ti di eight èèyàn tó wá sí méjì lẹ́yìn mọ́gírèdì méjì lẹ́yìn ìṣá tó bá rọrùn ká tó kí aṣáájú ìpínlẹ̀ wá sórí láǹfààní àti kí n kọ́ ìfọ́ aṣọ ìyẹn náà tún wá ìgbẹ́ náà bíi kí n rákà mẹ́rin ni ọlọ́run ọ̀kẹ́ ọ̀tọ̀ yóò rí tọ̀ gbogbo àwọn eléyà á sọ dáadáa bẹ́ẹ̀ náà ní sọlá tó tó hà ìrùn ìyálẹ̀ ta ṣèṣe ìrùn eléyìí kì í ṣe lásán lọ àwọn fáwọn sọlá sọlá ń jẹ yé pé jọ́ǹtì tá a ní àwọn oríkì ara tá a ní three sixty ni àwọn la ní lára wa mo gbọ́ three sixty yẹn òun ló kú dandan láti sàrà lórí ẹ̀ lójoojúmọ́ <laughs> wọ́n jẹ́ two hundred and sixty naira gan-an gbówó wa ò ṣe níyì tó ní ẹni tí ò ní mu wa ni ọlọ́pọ̀ láàrin wa ẹni tí ò ní mu wa ọlọ́pọ̀ láàrin wa ìgbé fún ìṣẹ́jú láàyè wọn gbà ní bóyá ló ju bí èèyàn kan àbí èèyàn méjì lọ sọ́sán ká lọ pé tírí sixty ní kálukú ń dá lójoojúmọ́ ẹ̀rọ bí ìṣẹ́jú láàyè ti máa rúgbó gbọ́ tó ẹni tí ọ̀wá ní san owó yẹn lọ́pọ̀ jù mo sì kí nìyẹn ká sọ pé a fẹ́ pè ní owó ńlá ká sọ pé three hundred and sixty dollars àbí tí wọ́n àṣù sí rìyá yìí àwọn èèyàn tí ẹ̀ ní dàǹkẹ̀kẹ̀ rárá nítorí bẹ́ẹ̀ kí èèyàn bá ti wá sí sọlá tó dọ̀ha lọ́kàlẹ̀ méjì péré ó ti ṣe déédéé kéré ṣe ṣe tí bá sọ̀tọ̀ ẹ̀ fún ẹ̀ṣẹ̀ yẹn eléyìí náà àbójútó dáadáa tá a bá ti jáde láwọn wọlé ní àwa tó ń sọ àti káàbù a máa ṣe tàhíyà tó lọ́mọ́ bìí tàhíyà tó lọ́mọ́ bìí yàá lálù àlàkọ́ báyìí kó ti já tẹ́lẹ̀ àwọn wọlé kọ́ báyìí láti fi mọ́sálásí ọba wọlé kọ́ jáde lẹ́nu ẹ̀wà ọba tó lọ tọ́pọ̀ báyìí ọba ti mọ́sálásí ọkọ̀ tó wà nù súnmọ̀ náà nìyẹn ìṣàwọ̀ sálám àlàyé nìyẹn ọpàdé ẹnìkan níbi ẹgbẹ́ ọ̀tún bí gbọ́dọ̀ tó pàdé ọlọ́yẹ gbòòsì ó tún sálámù sọ nígbà tí bàbá wa ti ń lọ tọ́ ń bọ̀ láyọ̀ ọ̀tún sálámà ibi tí wọ́n dání láàrin ọ̀tún ní ọ̀tún sálámà wàhákàdà gbogbo àwọn ilé ìfàṣàkíyèsí ẹ̀ dáadáa níwà àkókò yìí àìbá mójútó púpọ̀ tẹ́lẹ̀ a tún mójútó níwà àkókò yìí tí àtàfin rẹ kan kọ́nà fàṣẹ àṣetún jẹ́ oore àti àforíjì àti ìtọ́ àtàánú èyí tó wà ní Ramadan subhanaka allahumma alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu